ẹ ká lè tún wo gbogbo àwọn gómìnà tí ó wá lẹ́yìn bàbá wa Jagaban ní Èkó ni wọ́n ṣe dáadáa ni wọ́n mọ nǹkan tí wọ́n ṣe ẹ wo bàbá wa Sanwó-Olú wọ́n ti gbé èrò tírèèdì dé ó jẹ́ pé ayára bí àṣà ni.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 ti kọjá àárín méjì náà ti bẹ̀rẹ̀ ní àárín méjì náà ti bẹ̀rẹ̀ yẹn wọ́n ṣe dáadáa wọ́n kọ́kọ́ fún wa ní iléèwé kan ní àga primary school bí ẹ bá wo iléèwé yẹn àwọn ọmọ wa lọ́fẹ̀ẹ́ náà kà lọ́dọ̀ ẹ̀ lẹ́yìn ìyẹn àwọn ọmọ wa tó tún wà ní yáyá ìṣíṣàn wọ́n fún wọn ní owó ìrànwọ́ tí wọ́n ṣe káàkiri.